kábọ̀ sí ìtẹ́ tv abala lágbo òṣèré abala lágbo òṣèré láti máa ń sọ fún yín bó ṣe ń lọ nínú movie industry àti entertainment industry lápapọ̀ lónìí kí láti mú wá sí etí ìgbọ̀nyín a máa sọ̀rọ̀ nípa àwọn top yorùbá movie actor mélòó kan tí ó jẹ́ pé wọ́n wà handsome àti bí wọ́n ṣe wà handsome sí ẹ mọ̀ pé ẹ̀yin obìnrin lé ẹ mọ̀ pé mo fẹ́ bára bá fídíò yìí lọ bá ṣe máa máa to àwọn tó wà handsome nínú yorùbá movie industry tábà wá ṣe mistake wọn kò sẹ́ni tí ò fi bẹ́ẹ̀ rẹwà lọ́kùnrin ṣùgbọ́n àwa ní kágbélé síta ni a ò fi dádé onírú láti fi pààyàn lẹ́rìn ni. lẹ́yìn ìgbà tí a post iṣẹ́ yìí sórí àwọn facebook handle wa àti instagram àti inú community wa lórí channel bẹ́ẹ̀ èèyàn ṣe dìbò fún wọn tó bẹ́ẹ̀ ṣe select wọn pé ẹni tó handsome jù ní ló jẹ́ ká gbé fídíò yìí síta ká tún tẹ̀síwájú pẹ̀lú ẹni àkọ́kọ́ àti ẹni tí a máa mú last nínú fídíò yìí ẹ bá wa click lórí like kẹ́lẹ́ kí ẹ dẹ̀ click lórí subscribe tá a bá ti ń tẹ̀síwájú ẹ lè lọ sínú comment section yẹn láti react sínú fídíò yìí ẹ lè sọ wípé nọ́mbà tẹ̀yìn fún wọn lélẹ́yìí àbí nọ́mbà eléyìí tẹ̀yìn fi wọ́n sí lélẹ́yìí ok ẹ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú ẹni keje tí a kò máa sọ̀rọ̀ nípa rẹ̀ ẹni keje tí ó tún jẹ́ ẹni tó wà handsome jù ní Yorùbá movie industry òun ni Fẹ́mi Adébáyọ̀ Fẹ́mi Adébáyọ̀ jẹ́ Nigeria film director film actor lawyer producer and special Advisor to the governor of Kwara State on arts, culture and tourism. Abífẹ́mi Adébáyọ̀ ní thirty first December ọdún nineteen seventy eight sí ìlú Kwara. Femi Adébáyọ̀ bí ọmọ mẹ́rin lára lati read house Daus ati bebe lo. Edeka tuwa Ẹ jẹ́ ká tún so tẹ̀síwájú pẹ̀lú ẹnì kẹfà tó tún jẹ́ movie ẹnì kẹfà tí a ko máa dárúkọ òun ni Kọ́láwọlé Abi kọ́láwọlé àjẹyẹmí ní seventeenth january ọdún nineteen eighty two sí ìlú ògbómọ̀ṣọ́ kọ́lé àjẹyẹmí jẹ́ film director film producer àti ọkọ tóyìn abraham bá àti ẹ̀sọ́ dé tẹ́lẹ̀ gbogbo èèyàn ti mọ̀ wípé arákùnrin kọ́láwọlé àjẹyẹmí ó ní ọkọ yorùbá movie actress tá a mọ̀ sí tóyìn abraham kọ́láwọlé àjẹyẹmí ti bí ọmọ méjì láàrin ọmọ méjì la mọ̀ tọpẹ́ ìkejì dẹ̀ ń jẹ́ ire olúwa tí òbí títóyè abraham bí fún kọ́láwọlé àjẹyẹmí ẹ jẹ́ ká tó wá tẹ̀síwájú pẹ̀lú ẹnì karùn-ún tí a máa dárúkọ nínú àwọn tó wà handsome nínú yorùbá movie industry àwọn mọ̀ wípé ẹnìfẹ́ bá ẹ fẹ́ mọ ẹni àkọ́kọ́ àti ẹnì kejì àti ẹnì kẹta ẹ ṣáà bá wo fídíò yìí lọ ẹ̀dẹ̀ má gbàgbé wípé a ní kẹ́ bá wa click lórí like kẹ́ lè bọ́ sínú comment section ẹ lè fún ọ nọ́mbà bó bá ṣe wù yín nọ́mbà tí àwa gbé síta yìí ó tẹ̀lé nǹkan tí ẹ̀yin comment àti nǹkan tẹ̀yìn vote fún bẹ́ẹ̀ ṣe pick options nínú post akọ drop sórí àwọn facebook handle wa làwa ṣètò tẹ̀léra wọn ẹ̀yin náà lè lọ sínú comment section láti tó bẹ́ẹ̀ náà ṣe fẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ tò wọ́n ẹ dẹ́ka wá tẹ̀síwájú. ẹnì karùn-ún tí a tún máa dárúkọ òun ni Ibrahim Yekini Ibrahim Yekini aka Ìtẹ̀lẹ̀ the icon ni a ní first January ọdún 1980 Ìtẹ̀lẹ̀ jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta ìyẹn ní Ogun State ìyàwó ètèlẹ̀ tí àwọn èèyàn mọ̀ jù òun orúkọ rẹ̀ ń jẹ́ Wùmí kó tó wá di pé blogger kan ó bẹ̀rẹ̀ sí ń kàsí ọ̀rọ̀ ìyàwó tí ìtẹ̀lẹ̀ ti fẹ́ tẹ́lẹ̀ rí ẹnì òun ni Lateef Adédìméjì Adétọ́lá Abdullateef Adédìméjì òun ni a bí ní on the first February ọdún 1986. Latif six Lateef Adédìméjì ga níwọ̀n bàtà five feet àti inches nínú àwọn múfì tó gbé lateef adédìméjì ńlá ti rí kódí klepto ti yéwándé adétòyè ní ọdún 2013 tẹ́ bá wo ọmọkùnrin lateef adédìméjì òun náà ní ó wà handsome ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe tó lórí facebook wa àti bí àtẹ̀fáwálì wa ṣe gbé síta òun làánà ṣe ń tó tẹ̀léra dẹ́ka wá tẹ̀síwájú pẹ̀lú ẹnì kẹta tí a tún dárúkọ nínú fídíò yìí ẹnì kẹta tí a tún dárúkọ òun ni Ibrahim Shatta ọdún Ibrahim Shatta jẹ́ filmmaker singer and songwriter abi ibrahim shatta ní thirteenth october ọdún nineteen seventy. àtó bí ibrahim shatta jẹ́ ọmọ mọdákẹ́kẹ́ ní ọ̀ṣun state tí bàbá ibrahim shatta dẹ̀ jẹ́ ọmọ tápà abi ibrahim shatta sí kwara state. ibrahim shatta di gbajúgbajà nínú yorùbá mọ̀fì kan tí a gbé jáde ní ọdún twenty twelve tí orúkọ sinimá yìí jẹ́ ayé kò tọ́. ibrahim shatta is of one point nine five meters tall ìyẹn ni pé Ibrahim ga níwọ̀n bàtà one point nine five meters tall lẹ́ka tẹ̀síwájú pẹ̀lú ẹnìkejì ẹnìkejì tí àtúndárúkọ nínú àwọn tó wà handsome jù nínú Yorùbá movie industry mo mọ̀ pé ẹ fẹ́ mọ ẹnìkejì yìí ṣùgbọ́n ẹ wò ó dáadáa nínú ẹnìkejì àti ẹni tá a fẹ́ gbé sí number one ta ló wà handsome jù àwọn ni ìbò wọn fẹ́ tò tẹ̀léra wọn nínú yorùbá movie industry nígbà tá a gbé àtẹ̀fáwálì wa tá a gbé síta ẹ jẹ́ ká wá tẹ̀síwájú pẹ̀lú ẹnìkejì ẹnìkejì ní bọ́láńlé nínú lówó gbogbo èèyàn mọ bọ́láńlé nínú lówó sínú bíi àbí bọ́láńlé nínú lówó ní on the seventh may ọdún nineteen eighty nínú lówó ni ìròyìn ẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti bí ọmọ méjì bó ṣe jẹ́ wípé nínú lówó ti pass àwọn àwọn experience kan tí a ò lè máa sọ nínú fídíò yìí nínú ìdílé ẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìdílé níná lówó lẹ́yìn twelve years ó ti padà wàá tò gẹ́gẹ́ bí ìdílé tòótọ́ bó ṣe kó rí Bọ́láńlé níná lówó òun ní ẹnì kejì ta ẹ̀dẹ́ ká wá tẹ̀síwájú pẹ̀lú ẹni àkọ́kọ́ tí àwọn èèyàn dìbò fún jù nínú Instagram àti Facebook wa ẹni àkọ́kọ́ tí àwọn èèyàn bá òfun tí wọ́n sọ pé òun ló wà Ọdúnládé Adékọ́lá gbogbo yín lẹ́tí mọ̀ Ọdúnládé Adékọ́lá gẹ́gẹ́ bíi actor Yorùbá film producer àti director nínú àwọn eré sinimá Yorùbá Ọdúnládé Adékọ́lá òun ni a mọ̀ pé bàbá yìí ọ̀gá wọ́n sì gbọ́nlẹ̀ pé pé àwọn èèyàn sọ wípé ah ọmọkùnrin tán síbẹ̀ ṣùgbọ́n ilẹ̀ yìí wá rí sí bá ṣe tó àti fáwẹ́dì wa ẹ lọ sínú comment section láti tó bẹ́ẹ̀ ìfẹ́ tó ṣùgbọ́n due to àwọn election táwa ti gbé síta àti community option àti polls táwa ti gbé síta lẹ́yìn sọ wípé ọdúnládé adékọlá òun ní nọmba one bọ́láńlé ináńlówó òun ní nọmba two kílẹ̀ yìí ń wárí sí àárín yìí nínú bọ́láńlé ináńlówó àti ọdúnládé kọlá tẹ́lẹ̀ yìí rò pé ó ṣùgbọ́nlẹ̀ jù bọ́láńlé ináńlówó òun tiẹ̀ máa ń gbé weight ó máa ń lọ gym house dáadáa ṣùgbọ́n ẹ bá wa lọ sínú comment section yẹn ẹ wò ó tiẹ̀ ti ń pa mí lẹ́rìn ẹ wò ó tiẹ̀ máa ń pa mí lẹ́rìn tí n bá ti post irúṣẹ́ yẹn sórí Instagram handle àti Facebook oríṣiríṣi àyàn máa kọ wípé ah ẹ wò àwọn náà ẹ ṣe tẹ̀ bá wa wo ìtẹ́ tv tó bá tún wá dìgbà kan náà á tún máa mú nǹkan mìíràn sọ lórí ìtẹ́ tv lábala lágbo òṣèré. I am a ìtìlẹ̀ nínú ìtìlẹ̀. ẹ ṣeun o. ìtìlẹ̀ nínú ìtìlẹ̀. ẹ o. ìtìlẹ̀ nínú ìtìlẹ̀. ẹ o. ìtìlẹ̀ nínú